ọ̀sán lọ́jọ́ bẹ̀rẹ̀ àárọ̀ sunday nílẹ̀ yorùbá àkọ́kọ́ mo fẹ́ mọ̀ pé ọmọ wa onítìrí ní gbogbo ìgbà mú wa peaceful peaceful ní gbogbo process wọn ń gbé àgbé ever gbé aggression rẹ̀ so gbogbo tó ṣẹlẹ̀ ní ọ̀yọ́ ní radio station àwọn ògbà aggression lọ wọn bá bọ́ lọ́wọ́ wọn wọn pààyàn síbẹ̀ lọ́jọ́ agree pẹ̀lú ní rédíò wọ́n fi wọ ọbẹ̀ yẹn lọ so àwọn political bàbá wọn náà pè wọ́n pé àwọn ò fẹ́ gbọ́ nǹkan Yorùbá nation pé wọ́n jẹ́ kọ́ mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan Yorùbá nation pé òun ló dà kó wọ́n fi pe àwọn ọlọ́pàá wa wọ́n dẹ̀ rí wọn pẹ̀lú uniform ni so wọ́n dẹ̀ bọ̀ uniform lọ́rùn lọ́rùn wọn so pé pé pé hijack tí àwọn àwọn òpònú bàbá mi ń sọ tán ní hijack àwọ hijack so ẹ̀nà àwọn míì wọn ò lẹ́tọ̀ọ́ mọ́ láti sọ̀rọ̀ lórí pa yorùbá nation bàbá kí tó yóò lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ because tinubu ló ń bá ṣiṣẹ́ so kò lẹ́tọ̀ọ́ ẹ̀ rárá rárá so then àwọn ọmọ àlè tán dẹ̀ kó kiri náà they have nothing to say ní gbogbo ìgbésẹ̀ tí yàrá ti ń gbé kò sí aláìyá gbogbo tó ti gbèrú ẹ̀ pátápátá látòrí dé sàlẹ̀ so ìyẹn mọ yorùbá mo fẹ́ kí ká ṣọkàn wa gírí níbi tá a bá dé yorùbá nation has come to stay pé kí o gbá gbá dìde ilẹ̀ yorùbá ti dúró kò sí bí gbogbo any aggression tí nàìjíríà bá gbé wá there will be a consequence for everything so ìgbésẹ̀ lóríṣiríṣi ti lọ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo ibi tí àwọn eh, army àtàwọn ọlọ́pàá ilẹ̀ yorùbá pẹ̀lú yúnífọ̀mù wọn tó ti tẹ̀ ní gbogbo ilẹ̀ yorùbá. Eh, gọ́fúnà ọ́fíìsì lọ́yọ̀ọ́. I mean, I will be with peace I will be. governor governor office ní with peace láfi wọbẹ̀ ẹni tó bá witness wọn á rí gbogbo flag yorùbá asomọ gbogbo ara bẹ̀ ní governor office lẹ́ni sunday gbogbo ẹni tó witness so with peace láfi lọ ẹ̀bẹ̀ ọgbọ́n security wọn bẹ̀ with peace ẹ̀ lè gbọ́ ẹni wàhálà ń nìbàdàn lẹ́nìí àwọn àwọn tá area tí ẹsìnà tó ti ṣẹlẹ̀ ní èkó so gbogbo yẹn là ń work on so gbèsè lóríṣiríṣi lọ́jọ́ ọlọ́lọ́jọ́ kọjọ́ kó ti lọlé lórí so mo fẹ́ rọ gbogbo ọmọ yorùbá ẹ jẹ́ kí gbogbo akádúró kiri gbogbo ẹ̀yìn yá wa kò sí ìbẹ̀rù kò sí dìọ̀ ni bó ṣe ń rìn bó ṣe ń jàjàǹgbara lélẹ́yìí kò ń ṣe jàjàngbara táwọn kan máa jókòó síbi kan táwọn máa tọrọ gba owó tí kò ní rí tí wọn ní rí nǹkan tán ṣe àfirọ́ so ó yàtọ̀ síra wọn so ẹ̀yà wa ẹ má máa lọ máa tàwọn bàbá wa ẹ má lọ máa gbọ́ nǹkan tó máa bà yẹn nú jẹ́ nǹkan tó máa dà yín láàmú ẹ má lọ gbọ́ ìjà agbára oṣù kíkì máa gbọ́ tí ò ní dùn mọ́nú tó bá yẹ pé lóòótọ́ ẹ̀yin mòótọ́ kò yẹ kẹ́ máa gbọ́ ló máa pẹ́ tó ń parọ́ fún yín so kí ni tẹ́ lọ sí gbọ́ àyè tó ń parọ́ fún yín ẹ mọ̀ títà àtòdodo. àfọ ní sáfù wáyé kí ló tí nàìjíríà fi bọ́ṣọ lọ́rùn àwọn ọmọ wa you have no right to arrest ní àwọn ológun wa nílẹ̀ yorùbá because wọ́n ti mọ consequence ẹ̀ ni wọ́n consequence ẹ̀ kó tó fà nìyẹn. they have no right to arrest any any Yoruba military or police nílẹ̀ hmm. Yoruba. so ní ìdílé à ń sọ fún Nigeria government aggression wọn ó ti ń pọ̀ jù so gbogbo ẹ̀dẹ̀ ni ìyá wa ti ń gbégbèsè lé lórí. I don't want to go uh, into detail ibi ibi ìgbésẹ̀ tó ti gbé. Kaya ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. sọ fún padà sí gbogbo àwọn tó ń sọ rádaràda lórí social media kókóra wọn káàkiri. àwọn ń ṣe Yorùbá nation Tinubu náà ṣiṣẹ́ fún ìrìnwá òpapọ̀. níbi tó bá jẹ́ pé àwọn Yorùbá tó rí wọn pé tí wọn bá kí ń ṣọmọ àlè àbẹ́wọn bàbá òwúfọ̀ àwọn bàbá àdánù àwọn ìyá àdánù tó kóra wọn káàkiri. wọ́n ní kókó àwọn Yorùbá kúrò ló pẹ̀rú àwọn Yorùbá gbégbèsè ẹ̀yin ẹ̀yin ẹ̀yin yọ̀ pété pọ́n náà àwọn ọmọ Yorùbá tó ń pèpè sí àwọn àwọn akọni gidi tó ń ṣe àwọn akọni ọ̀lẹ tó ń pèpè fẹ́ǹsì kọjá tẹ̀dáwó sí lọ́wọ́ tó ń lè ṣe kankan tí wọn ò ṣe kankan wọn lè fẹnu ṣúkúṣúkú wọ ẹni wuyà bọ̀ kò sí kankan tó lè ṣe àfọlì àwọn iná máa máa gbọ́ rádaràda wọn ẹ máa wá aṣọ pé ní high blood pressure bí ẹ kórìbẹ̀yìn ìyá wa àti ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ká focus ìrìn wa yàtọ̀ sí titi wọn ìrìn àjò wa yàtọ̀ sí titi wọn this is freedom fighting. kò lè sí freedom tí wọn fẹ́ jà láyé tó jẹ́ ọ̀fẹ́ kò sí freedom tó jẹ́ pé ó wà easy procedure ni bó bá ṣe ń wálé wọn máa tọ̀ bó bá ṣe ń wálé wọn máa tọ̀ tó bó gbèsè tí ìyàwó dẹ̀ ń gbé peaceful peaceful yẹn ló máa tẹnu mọ́ and that peaceful náà lọ́yìn láyé ń fọ́lò kò sí ọmọ akọ̀kọ̀ tó gbàbọ̀ lọ́wọ́ wọn so àwọn òde ẹ̀bẹ̀ ìyàwó òde ti kọ́ ọmọ kan síta rí tí wọ́n pa dípò kó yíwa police station ni tí wọ́n rí gbà àwọn wòlé tán pariwo kiri wọ́n pààyàn sílé ẹ̀ náà the same thing gbogbo life wọn òkú nọ́mbà ńlẹ̀ ayé titi wọn i'm not ready to go to that side torí àwọn olórí burúkú tó ń parọ́ ẹ̀ táwọn ìyá tó ń pè mí ni wọ́n sọ pé ẹ̀yin lẹ́ lẹ́ ń jẹ́ ká máa padà sí gbogbo mẹ́mórì àwọn wèrè yìí àwọn ò ní ìdí wọn movement yìí yàtọ̀ síra wọn. èyí tó bá tẹ̀lé no pé Tinubu lè tù sí so line up a wọn ẹ má wá máa create confusion ọ̀fọ̀lọ́bẹ̀yìn ẹ jẹ́ ká stay focus ló má ta ìrìn àjò yóò ń ṣe ìrìn àjò pípẹ́ kó máa rìn ìgbẹ́ rárá is beating one day no room is not beating one day ìrìn àjò ni so gbogbo tó necessary làánà ti gbé but general government will soon hear from us ọláṣọlọ. there's any question ẹ lè béèrè sá. kò sí ìbéèrè kankan láti ọ̀dọ̀ mi bí. kẹ́ni kan jáde kan lọ bá àwọn akọgun ilẹ̀ Yorùbá àwọn aláàbò ilẹ̀ Yorùbá ẹni kan lọ bá wọn ẹ má pe àwọn ọ̀rẹ́ yín àní kí ẹ lọ jà kì í sọ̀rọ̀ ìjà ni bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ ẹ́ lọ́wọ́ mi ṣe ìlú yín mọ́ ah ok mo ti fi yín sílẹ̀ bó ṣe rí nìyẹn it's a peaceful exit ever in the history of the universe peaceful exit adúpẹ́ lọ́wọ́ ìyá wa mua adúpẹ́ lọ́wọ́ iṣẹ́ iṣẹ́ wọn iṣẹ́ kan ṣe fún gbogbo ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní Ìbàdàn àmọ̀ pé Ìbàdàn kì í ṣojo ọmọ Yorùbá kì í ṣojo ẹ jáde ẹ lọ gbárùkù ti gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá tó ti jáde síta lákòókò yìí láìpẹ́ láì jìnnà àwọn ìntẹ́rìmù wa náà wọ́n máa jáde so tó bá ti jáde ẹ̀yin náà ẹ gbárùkù tì wọ́n ẹ gbara yín lọ́wọ́ ìyà yìí once and for all kò sí pé ọ̀rọ̀ oúnjẹ oúnjẹ wọn gógó wọn fowó ra owó ó dópin àìsí ọ̀nà àìsíṣẹ́ ó dópin yìí pé wọ́n ń gbèyàn ọmọ kékeré ń jìyà arúgbó a máa gbowó ọmọdé a máa gbowó àgbàlagbà àríṣẹ́ àwa ta sì ní fún ta sì ní èkánná ta sì ní gẹ̀ ta sì ní agbá ta sì bàtà jẹ́ ọ̀dọ́ à á ṣiṣẹ́ à á dẹ̀ máa gba owó. gẹ́gẹ́ bá ti sọ níjọ́ sí pé kẹ́ mú constitution yẹn kẹ̀bẹ̀ sí máa sẹ́ǹdẹ̀ sí wa ta tẹ̀sẹ̀ constitution yẹn ti wà nílẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn abilé bá ti wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbégbésẹ̀ lórí. Ah, àwọn ará ìlú tí a bá yàn kò sí pa fẹ́lọ́ jà ó àjà àbá ẹnìkan ní ìjà àbá ẹnikẹ́ni jà ẹ ṣáà jáde kẹ lọ ti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá ẹ lọ tì wọ́n lẹ́yìn kò sí pé wọ́n ń pààyàn kò sí pànìyàn kò sí tẹ̀jẹ̀ sílẹ̀ rárá ní agbára ńlá tí Elédùmarè kò ní sí tàjẹ̀ sílẹ̀ àmì fi ẹ̀jẹ̀ ìwà tí èmi ṣe ètùtù fúnlẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò gbètùtù kò gbètùtù ẹ̀jẹ̀ ah, ẹ fọkàn balẹ̀ ẹ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín àwọn ìyá yín àwọn òbí yín ẹ sọ fún ẹ pé Yorùbá lè sọ ti dúró ẹ bẹ̀ sí máa kọrin iyì orin ẹ̀yẹ ẹ wọṣọ ẹ wọṣọ white ẹ wọ jáde ẹ bẹ̀ sí máa kọrin káàkiri ìlú ẹ lọ dúró ti àwọn akọgun yín ẹ dáàbòbò àwọn akọgun yín àwọn akọgun yín wọn á dáàbòbò yín bẹ́ẹ̀ sì ni adélé wọn jáde ní any moment from a máa broadcast so ẹ fọkàn yín balẹ̀ orílẹ̀-èdè ní Yorùbá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọn ò tí wọn bí dá kó yí ìbọn lu ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ọmọlúàbí ni wọ́n wọn lè yìnbọn lu ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rẹ́ là máa bára wa ṣe tó máa gbé ìwà ọ̀rẹ́ wá àwa ọ̀rẹ́ di ogun àṣetán ogun àìṣe jàgídíjàgan máa lọ mi ò bá ìṣe mọ́ kò mú ìjà wá mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá nísìnyí ẹ jáde ẹ̀yin tẹ́ bá ní Facebook ẹ go live ẹ̀yin tẹ́ bá ní YouTube ẹ go live ẹ dìde ẹ túyáyá ẹ túyáyá ẹ gbara yín lọ́wọ́ ìyà kò sí pé àwọn ọmọ kò sí pé ẹ lọ kú sọ́nà mẹtalẹ́nàsì mọ́ kò sí pé ẹ lọ kú ní IC mọ́ kò sí pé ẹ migrate ẹ escape kò sí pé kò sí nǹkan tó ń pè ní police brutality mọ́ ayọ̀ àlàáfíà ọrọ̀ ògo ló ti sọ̀kalẹ̀ gbogbo aládẹ̀lẹ̀ Yorùbá ló ti sọ̀kalẹ̀ nísinsìnyí láti wá gbèjà ilẹ̀ wọn kò sí ohun tó ń pè ní àlùmọ́nì tí ò sí lórí ilẹ̀ wa àfi tó wà lórí ilẹ̀ wa tí ò sí lórí ilẹ̀ baba ńlá ẹnikẹ́ni ẹlòmíì ilẹ̀ wa kún fún àlùmọ́nì ilẹ̀ wa ibẹ̀ láti rí gold diamond bitumen caramide kaolin clay iron kò sí ohun tó ń jẹ́ àlùmọ́nì tó jẹ́ ń pè ní mineral resources tí a ní a ní ilẹ̀ àgbẹ̀ tó dára ẹ jọ̀wọ́ jàre mo bẹ̀ wá mo bẹ̀ wá ẹ má sì jẹ́ ká dágunlá ẹ jẹ́ kí a jáde ẹ má jẹ́ kí wákàtí yìí ẹ má jẹ́ ó fọ̀ wá nu ẹ má jẹ́ kí wákàtí ẹ má jẹ́ ó ré wa dá ẹ má jẹ́ kí wákàtí ẹ má jẹ́ kí a fi dagun lá wákàtí ní tí ọlọ́run bójú wọlẹ̀ láti fẹ́ gbèjà ilẹ̀ ọlọ́run ní sọ̀kalẹ̀ o ìwọ ni kò kára ẹyẹ kí ọlọ́run ka ẹ̀kún àwọn tó máa lò fún òmìnira ìran ẹ fún òmìnira orílẹ̀-èdè tó jẹ́ ti tiẹ̀ orílẹ̀-èdè tó ní èdè tó ní ìṣe tó tẹ̀ ní àṣà kò sí iná twenty four kò sí iná ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a ní iná abẹ́ ní iná ni gbogbo jẹnẹtọ̀ tẹ́tọ̀ kúrìrìrì kúrìrìrì à ń para wa sí inú ni nítorí ìdí èyí ẹ jẹ́ kí a mọ̀ yí pé tí àwọn ìjọba wa bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ni a bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí iná wa iná wa bẹ̀rẹ̀ sí máa tàn bẹ́ẹ̀ sì ni ọkàn wa á balẹ̀ iná wa tàn so tí iná wa bá tàn kí la ń tan jẹnẹrétọ̀ fún a nídìí jẹnẹrétọ̀ mẹ́ gbogbo ọ̀nà wa àbẹ̀ sí máa túnṣe a wá pẹ̀lú ọwọ́ ìjà sùúrù la fi wá